ọdọ́ka kí ní suratul alaqa suratul alaqa ìsúra ike akọla lugbo ọpọ̀ ẹ̀bẹ̀ òchọ́pọ̀ ẹ̀bẹ̀ ikú ma dúchọ́ na ó nílẹ̀ súra ike dẹ́ òchí súra ike ọgbọ̀mẹ́lẹ̀ wányọ́ mẹ́fà ifu alkùránil karim oji sura eki ogbo mele ewanyo mefa ifa alquran alkarim ma ngodo akini suratu ikra ale suratu ikra suratu alalaqa idea mi sura egine ogane aya onkinesha aya megwela ubi sura yama don rogun la onshi sura kuma do rogun yurudu ifa alquran alkarim هي أول ما نزل من القرآن انتي سورة يردو كما دربو إفا القرآن الكريم سورة كده شان باي فئلي فئلي أم أودا يدو إقرأ با سورة كده شين سجدة يهو بوك ما دو يكاري àmẹ́hun kí sóra akọ̀lá ojú ọ̀bọ̀gágá ọ̀bọ̀gágá dábẹ́nẹ̀ kí ẹun mẹ́ta ẹun ọ̀bọ̀gágá ọ̀bọ̀gágá kì déhun dábẹ́nẹ̀ kí ẹun mẹ́ta yóò dúdú ṣe alùkìwá àyíwá lè ń hàn níbi sálàlá àlùsálàmà nuzul alwahi ala khatimil anbiya muhammad sallallahu alaihi wasallam èkejì shi maudu turiyanin insan bilmal alkuna ilẹ̀ kìíṣà tí ó yẹ́ gbídìpá ọkọ́ kìíní wàtàmọ́rùdìhì àlà àwámìrìn láì alkuna ilẹ̀ kìíṣà létí pápá ńọ́dà ọjọ́ ìbí ọ̀lẹ̀ kéjì kí àṣúra kìíní aka ẹ̀wọ̀n kẹta kí súra yìí àwọn kọlà ojú ń kí ọ̀hẹ́ àlà ẹnẹ́ pàbíẹ́kà ẹnà bútabúkà ẹni ojú èyí ní kùmà dọ́ àkíní àbújáhàlì olùkàun ọjọ́ wọn dúwá tí kí gẹ̀ mọ́yà lùkìṣà hánà níbi bọ̀wé ṣe tẹ́ sàmẹ́wé gidẹ́ àmàṣẹ́wọ̀n gbógágá mẹ́ta kìdé fi súra kìdẹ́ inṣáàláwò tààlà adába tí fi karatu onúgbòmùgbò abájọ yìí ikra aláwò tàbárakà wata ala ìkànnì sallallahu alaihi wasallama kí ni wẹ́ gbá bismirobika ifudu ojowe alẹ́dì kọlọ̀kọ̀ òǹtọ́jọ́ ìkìtọ́nà gbẹ̀wọ̀n ipa ifudu ọjọ́ ẹ òǹtọ́jọ́ ìkìtọ́nà insana ìsànà ìhọ́nà ó nẹ̀wí lẹ́ṣí gbẹ̀hẹ̀ndá min alakọ̀ kwifi ọkọ̀ ẹ̀bẹ̀ ikra gba wọ̀rọ̀bùkal akọ̀rọ̀ ọjọ́ ń dú ẹ ohun chẹ́nẹ́kì ló jí má túnlẹ̀ alẹ́bí alẹ́má bilkọlam ohun chẹ́nẹ́kì akónẹ̀mú bilkọlam páyé alkọlẹ̀mí ohun akónẹ̀mú páyé alkọlẹ̀mí alẹ́má alìnsá ohun chẹ́nẹ́kì kónẹ̀ máàlẹ̀m yáàlẹ̀m ẹnkónẹ̀ má títí mọ́kóbi tumaini aya melu gidai un chaya ya jirdu kuma da rogu ibn suratul qalaq suratul alaq aisha radiyallahu ta'ala anha aya nabi sallallahu alaihi wa sallam alai ifi ulukaki gbawa yana abakwa ne wahayi kallahu tabaraka wa ta'ala shi annabi sallallahu alaihi wa sallama shi ulu ya le ya nona ya honana en du bile honale ogale ya cheyi en du kili shi ga ole ki she rabe na ko ma ginihi ulu atadu hodudu kana ya ne odudu oganele un en kili un ya de gba yi ubiana un ekeji un akìkí nínú ọ̀nà kẹun tó kì lè jẹ́ àti ẹ̀yẹ́ bá takónú gbogbo ìwọ̀n yíyẹ́gbé àmúnẹ̀gẹ̀ tó máa ṣùgbébà ilé ìjìnlẹ̀kọ́lá ìdátẹ́wò wọn yóò jẹun tí ni òun kìta ní ya yàní jókí náà gbé ọ̀fẹ́ òkúta lẹ́lẹ̀ gbàdú madó àkí ṣìrá ipa wọ́mọ́ ìyà mímọ̀ àwọn ọjọ́ tàbí àwọ́mọ́ aláṣì ìbádà ọjọ́ mú lálẹ́ ìbádà kìgbé yá ṣe ẹ̀gbàlẹ́ ṣe ibẹ̀ àwọ́mọ́ àpẹ̀ tòun sì bádà àwọn ẹ̀gbàlẹ́ta yàná píbe àbùdù ní àlètákì wá abẹ́wọn gọ́yà àlètákì dáa òǹṣọ́lá igmado akini philosophy tó yípa àgbọ́mọ̀ ya ná philosophize amúdú nánà nánà ìrígi náwá náwá náwá ya agwẹ́ àgbòlùgọ̀ mọ́lẹ̀ gbogbo atọ́jọ́ka ṣẹ́gbẹ̀ alóòwò jẹun ya ní alótọ́mọ̀ ìjẹun mú tápa ẹmúdàdà akàdàbọ́ ya ọkàdíjá mú dàbí mú jẹun ẹ̀tọ́ ujenwu takwa nwa mdadi ugbo kadija nwa mujen ito omunegba ogala idehu gbogbo atu oyoka igwe omole atụ asigili ka asi kerebo pasigili lede mela iku nwa kerebo mela iku iku akerebo yi taki aka nwa gini ikura weki gba nwa nabi sallallahu alaihi wasallam ainihi onwe ya meju gbanu onwe eh, eh, gba mamadanu to dalo onwe meju gbanu enele egwonyu enwe ohu mola yonyonyo àwọn la ngba gbogbo ere e ya nke gba

ọmọdé jákè mẹ́la ẹ̀kọ́ akáwọn àkíní ikra tó ọya gbáki bismi rọ́bíkà ihudo ọjọ́ ẹ̀ alẹ́bí kọlaka ǹtí ọjọ́ èkì tsọ́nà gba ihudo ọjọ́ ẹ̀ ọjọ́ èkì tsọ́nà kọlakọl insana min alaka ǹtí ẹnẹ́kì tsọ́nà ó nẹ ilẹ̀ kú ifọ́ pẹ̀ẹ̀dẹ̀ ikra gba ọ̀rọ̀bùkàl akram ọjọ́ òǹdó ẹlẹ́ òun nù jimatulẹ̀ alladhi allama bil qalam on chene gidan ngune bai alkalami allama al insan ma lam ya'lam on wa chene ga ngune en kune mataba mama mutan to tudale mainihin erererere kuma kolagire nga nabi sallallahu alaihi wasallam erererere ki bolagire faraja'a nga nabi sallallahu alaihi wasallam imudabi an wala pa kuchaka na ga en bara yule mi raka rabo oya wa khadija ay mara bayo le ki raka rabo ya khadija yani zamiluni zamiluni gumedeke mema ko bala mamida mema ko bala mamida ogalengi naka yin o ma o wee ma ìdẹ́gbógbó a ma o kowe bọla ma taka àwọla nkwa ìmúdàbí ánì abáwọla nkwa ánì onye ni khadija ẹ̀nà á chẹ́chẹ́ òun ẹ̀nà á chẹ́ òun ẹ̀tọ̀ nke onye to nke karabun karabun karabun bụ kunwe kwuo waile takwu akwụ ekwukwu bọla maile nga chineke kwu jikọla m onye kai im lolo ka ekwu wẹ̀ṣẹ̀ wáyé bá kẹ́lá abṣir ẹ̀wọ̀ ó lè jí lè wọ́láhì láyé kò sí kọláhù abàdà ọjọ́ ẹjẹ́ ṣúwẹ́ ọkàtà ní tó dẹ̀rùn wace kwa bọ́ọ̀lọ́ pẹ̀ wàtàsdùkùl hadith òbílẹ̀ ẹ̀wọ́n chakọ̀gẹ̀ṣẹ́ ọ̀la òbílẹ̀ ẹ̀chakọ̀gẹ̀ṣẹ́ ọ̀la wàtàmìlùl kalla òbílẹ̀ ẹ̀chàwọ́ gbádù ya mọ̀nà lójígẹ̀ pàtùkùrì bọ́ì Eh, àwọn chacha ti gbọ́ ẹnẹ́kì lọ́gẹ̀ẹ́cha so a lè dúkìá ṣe kàdíjà kó tọ́ ṣí ni gba òkèèké ṣí ni ka òkèèké ṣí ni ka òkèèké yẹnihi òbílẹ́gẹ̀ taka kàdíjà máa níbi sallọ́sallà Marutubi. tóbi abi madu tóbi tá máa kẹrẹ bí ẹnẹ́kẹlẹ́ kò máa dọ́ ased ọmọ abdul uzza ọmọ kùsọ́yìí waraka kpaye khadija amashajo nikiti kama ma ta khadija le so n pe khadija amashajo nikiti atowuye le ìṣẹ̀gbánágbó yìnyìnyìn mi oyin mọ́ àníbi sallallahu na wasallam àti tóbi ogbó yìí ni bàbá ẹmọ́gẹ́nẹ́ kàmú náà adùn ẹ̀túbọ̀ ọgẹ́lẹ̀ ìdọ̀ yà ṣe ụmụ aka rabo eni baba oge mebo iku mecho mechi mecho mechi nasara mechi kristian figbili egba wusi akoi to ategi ategi de won si ne gisa ke won mi yuke won ko kwala arab ya je no tagada injila ko nko translate won tala arab o me ko yoro lawun kini ke ko kade ama egbe kaka gede ba ijun le gase ko hono abe khadija ama khadija ni ungo ungo mayo ede eh wani tiro omo mayo ola kende ya tini ke kan we yi oye to omo mayo mi ewa ali enule ngani bi sallallahu alaihi wasallam shine shuluka ene nku ngeli de enku ngeli de enku ngeli de bu ngagwa ngagwa okuta ngagwa akudo lojo ngene ke da wa karabun ngene la bunge kwili kun ke gbe ngi gwa nga kunge miju ban e o bunge kwili ede bo bunge kwili ho mo la bia ne ka kun ke gba e ho dojo la le hitun yo e, e, ya ya hada namus ladhi unzila ala musa in kai eh ola melaiku iki wa karabani bi musa un karabu eram eh melaiku le wa ma do namus yo takada tawra ibele hini mɛlaiku lɛ ohun dɔmɔ mɛlaiku ohun akɔlɔ ɔjɔ yɛ dɔmɔ leitɛni fihi jɛzɛ an matsa akonu gunugunmi kuna adɛ kuna aŋɔhɔra yi nɛ ɛgbadu kabeho anya nɛ do beheho beheho makatɛ matsa kini ko kuna kuna ma bi kuma nabi sallallahu alaihi wasallam ayin atayen yawon ka da yake abu mi bo maka mo be tuma fa domi hawa mukhrijiyahum yawma wa yanu mi do be hew tata wala kayin na'am lam yati rajulun qattu bima ji'ta bihi illa uda illa udiya ene duki nushi oga ko ne gide kinaka da babu ba shidika bun kuma uja kubo shidika kuma hunu be hew tata ine ya. ọlọgbọ ọlọgẹsẹ abáyé ní abúgbò bá máa nú pé ṣeun kọjọ́ ajé kùnà adéjú kòmìnà ráyẹ gbé kùmà yá nẹ́dù hìí bá tọ̀nà ya ẹ̀ násùrà ní mọ́ázẹ̀zára àtòkùjò kìdẹ́ na kọ̀lá yìí máa ní ìwọ̀n pẹ́pẹ́ kà níbi ya kọ̀lá kìdẹ́ ń rẹ̀ sallallahu alaihi wasallama akùnmà jẹun ma ká tó yóò fìdẹ́ lèkú ẹ̀dọ̀n pàbí èèyàn torí kàtà ẹmà wọn dínlẹ̀ kí àwọn gì lẹ̀un rẹ̀ anìbìsọ́lá sọ́lọ́mà múdàbí le túnyí ayẹ múdàbí lè túnyí òwe pẹ́ẹ́kì dàbí ló túnyí ìwọ́n dàbí wọ́n ìmẹ̀lá ìkúlí ìdàbí wọ́n ìmẹ̀lá ìkúlí ìdàbí lè mẹ̀lá ìkúlẹ̀ ilẹ̀ ti ìhà sahih al-bukhari hadith ekel kitabu bada il wahai on si kitabu yurdu sahih bukhari volume 1 hadith ekel lahu abu jad anak madrak ni jabir bin abdullah al ansari radiyallahu ta'ala anhu on si anak bi hadith ile yake ibi sahih bukhari yini anibi wa chuluka uwe ki wahai wa karabo yani baina ana amshi unge wa ungenule nali samitu sauta min as-sama unga bu kolaka ko jali ko kolele ko ngabo ko jali ta unga de dunya te hirai labiti unga galu ko mela ko shia lili agbadu yali pale shia le ta agbadu yali pale ikada ne ni iya ngo kolu yali unga ola ngechi ni ongera onye ongera aka mem koko bongalama onga mem koko bongalama to achika gini en kun lie gba le ba mala ku jibril lele ungi ni dom mala ku do langango to omole mala ku la ka gini to we kelu mi abajo igide we muhammad anta rasulullah innaka rasulullah haqqan eh omi ana jibril omi jibril de we achunu to jonge ti onuche ya ọ ga-eche onuche ya ọkọkwa onwechi to ọ na ka nabi sallallahu alaihi wasallam ide gbogbo taka kele umu ya ne taki wa mu yuji ola kide ala ide bukhari ide muslim ide fi bukhari ide fi muslim to alkiwai alkiwali na nabi sallallahu alaihi wasallam egbe yurudu ile to dale Allah tabaraka wa ta'ala yolukale gbanwa gbo toruka ma kini ona keji mo mi wule akare bonu cho ojo ire wa awa ona wowo ni sha le akare ba nibi ona wowo on wa yi sha le akare bo umma ojo ogenele ya akare bo ne ona wowo ya ala akare bo ne ine gbebodomo iwa unchi koja da ti hibe egbebodomo egbakelule ikọche egbebodomo kelule igba egbebodomo ikegbo dogene lenyi de ale ngo yoshi ngane bi sallallahu alaihi wasallam ayi bila ni alaihi wasallam ayi ni shon kojo umache <coughs> abudu gidetiki ke achini dusukoloba yigwe ma chakakoshe mamadan kema asaka mama matan ile ngojo anya ti ile won ya duweke olile ile okuji enki bobo to gbaun so like it abu ne ile abide da kella كلا إن الإنسان ليطغى كلا الله تبارك وتعالى لكي إن الإنسان ملون إلى باه leyọtọgọ enekicha oji n'inwu na ilechi uneche na ede gbitigiche egbon alinsan nwoyoka yi e. ga alinsan me ọlayanya ka domoke une ile ina oyehi ya atoye gbitimu na ama e. na bel kalla innal insana eh umuman ogodu amune kwa kuchaka Allah ta'ala unya ya lugunre ni une ile ba awona daba nchi seunki akeda ho emini ni ba eda hun je ile akeda hulu emi ba eda hulu chale je akule ko na ya ya le

ìwọ́n ni exception eh, exception kọ yọ àwọn kó yọmọ dá ìnà àmúyẹ góòlù kéèké kọ yá kó yọmọ ìbókà ìbó méjì dókà níbi sọlá àlẹsọlá màdé ó nà ìṣe múdà náà lọ gẹ́gẹ́dẹ́ ẹkùn máka gẹ́gẹ́ ọgá mi sàábẹ̀ ó nà mà ṣe mámúdà náà lè ẹ́ bí ẹni èyí negative kọ yọ àkàgẹ́dẹ́ àmà nẹni ọjọ́ kí lọ́gẹ́lẹ́ wọn ṣe ń àwọn olùkùn kọmọdà ìnà ìnsánà lẹ́yọkọ̀ arọ́áhù staguna. arọ́áhù ẹ̀ẹ́lẹ́ òní ìstaguna kí a hù yí nípa náà ń kìí ṣe ó nẹ̀ yìí làádọ́la ń kún ẹ̀hẹ́ ń kà nẹ́ta balẹ̀ yàdọ́la ń kún ẹ̀hẹ́ ọkọ́ nẹ́mẹ̀ yàdọ́la ń kún ẹ̀ẹ́ bọ́la ń yọmẹ̀ ìnàlẹ̀ ìsáná làyẹ́kọ̀ọ́ arọ́áhù staguna torúkì àálẹ́ ìṣẹ̀bọ́jọ́ alẹ́ ọkọ́ nẹ́mẹ́ ọkọ pẹ́ẹ̀kì na ịnwọ jẹ́ àkẹ́nẹ̀dúnwọ́ nnọkọ ya na ǹgẹ̀nú ọkọ pẹ́ẹ̀kì na ịba ịnwọ nwọlele àkẹ́nẹ̀dúnwọ́ nnọkọ ya na ǹgẹ̀ ya gbọ́dá bẹ̀rẹ̀ àkó òhùnṣẹ́ anáná tulè na ilẹ̀ mú ìgbòdo fi ọlá ńgò pẹ́ bá kìlí kàkí tẹ̀ ya ya ya ya arọ ahụ stagna alai una ile ọkàtú kọjẹ ọ̀tàkàdá méjì ẹ̀tàkàkọ ohun mọ́mẹ́bà èyí ọkàtú ṣe pápákújáká mi ọ̀hún ọdọdọ wọn èyí akọ́ṣẹ́ omúnẹ̀ máa ń rẹ̀ ọ̀hún ọdọun èyí àti nínì alùkẹ́ alẹ́kẹ́ anìkẹ́ nù màkìdẹ́ yọba ọ̀hún ọdọ rẹ̀ èyí kọ̀ mọ́ pẹ́ ilẹ̀ mi ara إن إلى ربك الرجعى يا ما ما داك جرى ما داك إن إلى ربك الرجعى تو أدابي توغة تبا شبو جوم دوه أمي شيء بمعنى إذا gbogbo ona ile ce ki munda bi akara bojo tabaraka wa ta'ala ara'aita alladhi yanha ara'aita ola ona ile ojo ka pamata mọ̀gúdú ẹ̀kejì rẹ̀ ọ̀nà àkónà ilẹ̀ tẹ́nà ẹ̀dẹ̀ gbìtìlẹ̀ ọ̀nà àkónà ilẹ̀ tẹ́nà ojú ẹ̀gbìtìlẹ̀ ẹ́ aníbisallá alẹ́sálàmà ni mẹ́nuhumani ẹ́ e, àmà tájéhu méjì láyẹ̀ṣùgbé àní ehùmá bàkọ́n tọ́alíbù ilmi ẹnẹ̀kẹ̀ àátẹ́ni ọmọ ọ̀tọ́alíbù dúnìyà má ẹnẹ̀kẹ̀ àátẹ́ni ọ̀nà dúnìyà àbí méjì lẹ́bà àmà tájéhu yìí turale adabito na ile tubojo un chadabito na yi ara'aita allazi aw sema to ara'aita allazi yanha aidaiha eti lene ka eni le chene gi ahana un ishi eni le chahana eni ahana ida abadan idha salla abadan ya hana dua idha salla ibadu ka dua anya choba un ya hana imajon gi acho ni tọmọ ojú ẹ̀kẹta dẹ̀ ǹṣọ́lá abújáhàlì tó dẹ̀mọ̀tá abújáhàlì ẹ̀pàdé àwọ̀ àhọ́kà níbi ǹgá ẹ̀lẹ́lẹ́kẹ̀ àṣọ ọba ṣégún kẹ́ a takẹ́lẹ̀ òyí nga níbi sálàlá mẹ́ni tọ̀ òhọ́kọ̀mí abálẹ́lẹ́yìn máa yìí ẹ̀tọ̀ lẹ́yìn fa'alahu làkàdẹ́tù ọgẹ́lẹ̀ náà نعم أرأيت إن كان على الهدى أرأيت أيضا يسلي إن كان على الهدى أدوى كهانا وزماجة وشوى غرينها إنك بكادوى التي شمدوجي كسكيا yọ́n gẹ́lẹ̀ mọ̀ àwọn yóò hana hana gbégbé lálò yìí oyin máa jẹun kí a ṣe bá dágbọ́n ní máa ní ìta kíkẹ́ kíayé yọ́nà ìta dìṣúdàbà níbi ọlọ́mọ́ ẹgbẹ́ yóò yóò bí àṣà níbi toróká níbi kíwé jọ yìí أو أمر بالتقوى وبالله إذا باتروك أن أدوى كديها تلوكي مدولا أكبوجو oyin atukọ ọ̀nà àmùnẹ̀kọ́ máa ọjọ́ yẹ́wọ́n gẹ́lẹ̀ àwọ́yìn àdíkẹ́ hánà ń máa ya ọjọ́ ohun àbújá àlẹ́lẹ́ Àrọ̀ àìdá chenku ngide ku madu abu jahali kimudene ke adolo ojo rimi arubida kolo ojo ungun siha yemu ya wonya le mule kina chalo galeba alam ya'lam bi anna allaha yara alam ya'lam كلا لئن لم ينته لنسفعا بالناصية كلا الله تعالى نكاي لئن لم ينته ishi gwanne gi ma dọọ ma ba leon gide ite ni ba lene sa'an bin nasiya an ya wọnyọ a jigi le pa ọgbọ ojin nasiyatin kazibatin kọfia nasiyatin kazibatin ọgbọ ojin ẹnẹgẹ adọlọ ọjọ́ rẹ̀ mi خاسئة انك يا يا تدري او دعوه تبارك وتعالى بل يدعو نادية ما الله تبارك وتعالى اني ابوكم فما اجو عمي دما يدومهم سندع الزبانية ونغي هيا دم ملايكو مدركة ملايكو كي اقوني لك كلا لا تطعه واسجد واقترب jẹ́là aláwọ̀ tàbárakà wata ara ni káì láti kíhù wà ní muhammadu sallallahu alaihi wasallama ẹ ṣàlẹ̀bọ́ ẹni lẹ́nu wà sujúd wà gẹ́nà rojí kanẹ̀ wà kọ̀tẹ́rìbẹ̀ turkiya náà tẹ̀mẹ́rọjọ́ abúmíkà náà bá yọ ẹ̀ngàgidẹ́ ìṣẹ̀ngà sujẹ́dà rẹ̀ a ó yí kanẹ̀ bẹ̀kọ́ kàrà tí a bá yọ ẹ̀bẹ̀ tí yóò kò jí mẹ́ عمق عدد وفوجي سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك